عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أدا تسمو الله وفي أولين آنوره àtúnṣe rẹ̀ tó ní kí amọ̀dé ní ìkàlẹ̀ ní èyí gẹ́gẹ́ bí a ti ṣe gbà lérò ọba náà ni adá ọpẹ́fún abẹ́lẹ́ ọba sọ́nù wa ta'ala àwọn orin tí ó ṣe fún wa tí àwọn òtún dùn wá nínú pàápàá jùlọ orí ẹsẹ̀ kọ́nù bá tí wọ́n bá jẹ́ kó ṣe àlékún rẹ̀ ìkẹ́ ọlọ́run làwọn ọlọ́run ọba kò mọ̀ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sayyidil awwalina wal akhirin imamil anbiya wal rusul ẹni tó jẹ́ aṣíwájú gbogbo ẹ̀dá pátápátá kíkẹ àti ìjẹ náà kó máa bá kó bá àwọn ará mi rẹ̀ kó máa sàhábà rẹ̀ àti gbogbo àná ẹ̀ lápapọ̀. akíra wa ní kíkí ti Islam pé ìfẹ́ ọlọ́run làwọn ọlọ́run kó máa bá wa àti àwọn alájùmọ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí kọ́nà àti ọ̀tá alá kó mẹ́ta lékun dáadáa wọn. ọ̀kí àwọn ìmọ̀ọ́mù wa ní ìbá. أبو شقيقة وكانوا بك وشيخها أبو عبد الرزاق شيخها أبو حذيفة يا ولدنا بلاتوري رئيسها أبو إبراهيم ذكر بوا جمعنا فقط السلام عليكم ورحمة الله وبركاته ohun tí a máa gbéyàwó ní ìrọ̀lẹ́ nítorí ṣe pẹ̀lú alẹ́rọ̀ Muhammad àtọ̀gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ànẹ́bí ọ̀rọ̀ pàtàkì ni tí ó yẹ kí a fi ọwọ́ kékeré mú. àkọlé ọ̀rọ̀ wa yìí gẹ́gẹ́ bí sọ bó ti wà nínú ìwé tí wọ́n fún wa ó lẹ́ ní alimọ́wòlùdì nàbàwí. ìwọ́n tí a fọ́ kó tó lè yé wa dáadáa tí wọ́n bá ní alimọ́wòlùdì nàbàwí bí wọ́n bí ànẹ́bí kí An ní ìdílé kájọ tó pé àmì ìsìfàn àwọn ọkùnrin lè ìsìfàn bìlìmọ́lì bìlì nàbàwì kí ni ìdájọ́ kálá ń ṣayẹyẹ ọjọ́ bíi alẹ́lúwa Muhammad sallallahu Alaihi wa alihi wa sallam. torí pé ní nínú ẹ̀sìn wa ìta àbá ṣe lórúkọ ẹ̀sìn ìta àgbọ̀dọ̀ mọ̀ ní pé ó gbọ́dọ̀ lákọọ́lẹ̀ à ń kírun sí i ẹ bá ní níbo lọ́wọ́ tí ní àwọn tí wọn. àwọn ibi tá a padà síta ibi tó náà ti sọ́ọ̀rẹ́ àwọn ìpàgbà ń kọ́ ibi tó náà ti wí rèé ibi tá lórí tọ́ka wà rèé bó ṣe gbà lé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn iṣẹ́ ìjọsìn ní ìtókù náà. sọ́wọ́n wá dórí al-istifal بالمولد النبوي فارونا لوريسي ويكالي قراءة نيكولاس يكيرون tó bá tẹ̀ ń bí wọ́n pẹ́ra ayẹyẹ tá a ṣe lọ́dọ̀ ọdún yìí níbo làkọọ́lẹ̀ rẹ̀ wà. ìyẹn ló fi ṣe pàtàkì kí gbogbo alẹ́ka mọ òfin nǹkan yìí torí wípé ní nínú oṣù táwa yìí rọ̀dọ̀ àwọ̀ tí wọ́n bá dúdú mélòó tẹ̀ ń lọ gbọ́ lọ́kùn lóṣù ọjọ́ ìfàyẹyẹ ọjọ́ ìgbà àdébì ọjọ́ ìfàyẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ọjọ́ ìbí àdébì táwa yìí ń ṣe ẹ̀sìn láǹpẹ̀ ẹgbẹ́ tí a wá fún pẹ̀lú ẹgbẹ́ ẹgbẹ́rọ̀ mọ dídájẹ́ ní òṣèlú ìbò láti rí pípẹ́ tí ẹ̀kọ́ jẹ́ sí orí ọwọ́ òun náà ní wípé ní alẹ́dọ̀ Muhammad sọ̀rọ̀sọ́lá àgbèfáyé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ṣẹ́ ní kọ̀ọ̀kan wa náà ó ní ìyàwó ní bàbá kùdìyẹ tó ní mẹ́ta àbúrò wà ó kù ó bàbá rẹ̀ kú nígbà tí ìyá rẹ̀ lóyún rẹ̀ gbogbo kọ̀kọ̀kọ̀kọ̀ kò síyàn lórí eléyìí pé àmẹ́bí ọ̀rọ̀ bàbá ti ṣe Abdullah ìyá rẹ̀ náà ní àmínà tó lọ kú lẹ́yìn ọdún kẹjọ tí wọ́n gbé àlejò ọdún kẹfà tí wọ́n gbé àlejò Muhammad sallallahu alaihi wasallam. bákan náà àwọn àkọ́tọ̀kọ̀tọ̀ wọn á fi mọ́ ẹ̀kọ́ tó wá pẹ́ ní ọdún tá a jẹ́ àlejò ní hamlin sí ọdún táwọn ẹ̀jẹ̀ ilé ìtọ́lọ́wà sọ́nà àtàhálà tó sọ̀rọ̀ nínú sí ọdún tí wọ́n fẹ́ alikaaba náà wọ́n fẹ́ ní kaaba ilé ilé kò sí ẹ̀ lórí ẹ̀. náà sọ́nà wọn bí ọjọ́ wọn bí na ní kò sí ẹ̀ lórí náà ولد في يوم الاثنين ọjọ́ monday ọjọ́ tọ́jú àlẹ́lú Muhammad ìlú ìyànjú lọ́dọ̀ ràfáẹ́sì oṣù wo wá ni ìyẹn wà lórí eléyìí jẹ́ ọmọ ẹ̀mí kan nínú rọ́jàbù ni ó bí àlẹ́lú orí nínú rọ̀mọ̀dọ́ọ̀nù ni ṣùgbọ́n jẹ́bi àlẹ́mọ́ bùnùkẹ́tì ìdìbò wọn ti sọ wọ́n ní wà kánà àlẹ́ yìí àlùjùmọ́ àmì yàwó mẹ́tẹ̀ẹ̀tẹ̀ pé iṣẹ́ ìmẹjọ́rìtì àwọn àfáà àti olólórí olóòtú àkọ́kọ́ ní rọ̀bí awal tó fún rọ̀bí awal kí ṣe oṣù kẹta nínú oṣù ojú ọ̀rọ̀ ní àlejò àti oṣù tẹ́tí báyìí ṣe tó pọ̀lọpọ̀ lórí awal. ìjọ wá ní ìjọ tí wọ́n ní déètì náà ẹlẹ́nu òkò lórí eléyìí. àwọn ìgbàgbọ́ pé وقلت يا ربيع الاول من رجال الامام محمد صلى الله عليه واله وسلم هذه هو توسطني إجوك ربيع الأول نبي الامام محمد صلى الله عليه وسلم أتلو وضره توسطي أجوك إجلا من نودي ẹ̀rí tó ní ìjọ tó a bá lẹ́yìn ní déètì ìjọ tó a bí ẹni òkò lórí ẹ̀. lọ́pọ̀lọpọ̀ bá tẹ̀ ẹ̀sìn sí pé oṣù rọ̀bì ilẹ̀ awúwà ni títí fáàkù ìpanupọ̀ bíi pé yàmùn ìsìlẹ̀yìn yìí lórúkọ àdébí rẹ̀ lórí ọ̀sán yìí pé ọjọ́ mọ́ndé ni wọ́n bí mi. ṣùgbọ́n déètì wo ní ife ẹni òkò lórí eléyìí. sọlá ìjẹ́ pé ìbẹ̀rẹ̀ kakọ́ dùn mọ́wọ́. anígbà mọ̀fọ́lọ́ tí àwọn èèyàn wá ń fi ọjọ́ ọ̀bí rẹ̀ yìí níbo láti rí lákọọ́lẹ̀ pé ọjọ́ ọ̀bí mi wà láàárín oṣù gbàǹgbẹ́ ẹ̀sìn gbogbo ọ̀nà làwọn òṣìṣẹ́ tó lè mú nǹkan nínú ẹ̀sìn wa á padà síbi tá a ti máa ń mọ̀tún tí ṣe kìtàbù Allah tí ṣe alukur'an sábàwọ̀ alukur'an min al-bidaya ila láti ibi tó ti bẹ̀rẹ̀ síbi tó parí sí. Aa, ah, orí tó pa wá láṣẹ pé ẹ lọ́ọ́ pé ọjọ́ ọ̀gbẹ́ àgbẹ̀bí tí mo rẹ̀ ti ń yọ lẹ́bi pa wá láṣẹ ká máa jó ká máa gbà ká máa lọ báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà nígbà ọ̀gbọ̀n ọ̀sán gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ni ọlọ́jọ́ àwọn gbogbo ìgbésí ayé àlébà Muhammad sallallahu alaihi wasallam منذ العهد المكي إلى العهد المدني láti gbà tó ti gbé ibi mẹ́ta tó tó ṣe yíra lọ Mẹdínà hapal mohammed tó fi kú ààrin dọ́kan kálí ibi káwọn èèyàn jọ kọ́lé mi tọ́lọ́ ọmọ ti ní o mo fẹ́ ṣe ọjọ́ ọdún mi ẹjẹbi tó yẹ ká ti mọ̀rọ̀ nípìnlẹ̀ lẹ́nu alukur'an nínú alukur'an ààrin tó tọ́ka bí kò ká sọ jọ́ ọ̀bí àdébà ọ̀lọ́sọ́lá níbẹ̀. agbára wọnú súnmọ́ àlẹ́bí jẹ́ fún ara rẹ̀ òun náà ṣe. àdébà ọ̀lọ́sọ́lá nínú hadith ìrìnbá àdìgbò sàríyá ó kó akẹ́kọ̀ọ́ tẹ̀lé súnmọ́ òun ó ní wà súnmọ́ tó lè kólà fá ìrọ̀ ọ̀sùn àwọn àrùn méjì sílẹ̀ yẹ àwọn sàhábà àbáwò gbèsè ayé sàhábà náà àwọn bá ti jẹ́ ó kú olórí khalifa umaru jẹ́ umaru kúmbẹ̀ usmanu jẹ́ usmanu kúmbẹ̀ ali jẹ muawiya jẹ́ gbogbo wọn jẹ́ lọ ọgọ́rùn adé ẹlẹ́ẹ̀kejì ààrí ṣe mọ́ àwọn tàbí ìdílé yẹn sọ̀hábà àrí tó ṣe àwọn àtìmáwò tàbí ìdí àrí tó náà ṣe. àwọn àríkò táwọn fi ń kọ́ fa ọ̀fọ̀n tá ń tẹ̀lé fa àwọn gbòógì ní nínú ẹ̀sìn. ara àwọn àyíkò mẹ́ni tí wọ́n rẹ̀ sí wa àwọn ẹ̀mí tó wà wà jáńtẹ́rẹ́rẹ́ ọba alimam abu hanifa alimam malik alimam shafi'i alimam ahmed bin hanbal alimam musauri al-awza'i àlẹ́yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn jàǹkàjàǹkà fẹ́ẹ̀sì tí wọ́n lọ ayé àárín wọn gánà ṣe mọ́ lójú. ayé pé ìmọ̀ ẹsẹ̀ ọjọ́ bí alẹ́bí kò sí ìpìlẹ̀ fún lára àwọn ẹni ìṣíwájú wa náà sàhábà. tálẹ́bí kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n mọ rírí àlẹ́bí. ìjọ tí kò bá rí ṣe rèé màá mọ tí ń jọ́ọ̀jì àwọn ẹ̀jọ́ ti àwọn nípa àwọn olùsùnmọ̀ táàbùn ẹ̀jọ́ ti báwọn ń ṣe. ìyẹn nìkan náà sọ ọba sọ pé ní kúlù ìbáradà pé gbogbo ìjọsìn lámúyàtọ̀ àbádọ̀ ha àbábọ̀ rọ̀tún táwọn sàájà àlejò ò bá ti ṣe sàlátàtà àbàdù ha èèyàn mẹ́ṣe. torí pé ẹ̀ka lẹ́sìn ní ayé ìkọ́ṣe mi. àìkẹ́kọ̀ọ́ sọ́nà ó lẹ̀

súnmọ́ lẹ́bí náà yẹ lónìí mu bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ tó tẹ̀lé wọn súnmọ́ lẹ́bí náà yẹ lónìí mu bẹ́ẹ̀ náà ní sẹ́ńtírì tó tẹ̀lé wọn. alikọ́ọ̀dù tó tẹ̀lé bí sọ́ndì ọ̀nà méjìlá àbá àtúntì wọn àtúndà lè fi jẹnẹrẹsẹ àwọn jẹnẹrẹsẹ tó dáa jù lọ́wọ́ sábà mi lùgbọ́n sàábà mi lẹ́yìn náà lẹ́ẹ̀ tó tẹ̀lé wọn àwọn jẹnẹrẹ àwọn sàbẹ̀ lẹ́yìn náà tó tẹ̀lé wọn àwọn àtúbáwò sàbẹ̀ awo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sẹ́ni tó ṣe mọ́lẹ́ mi. sábàtì ẹ̀tọ́ wá pè lórí ẹ̀ka tuntun tó gbajúmọ̀ lọ́dọ̀ wa pé káńtò ní kọ́rin ní sẹ́ńtírì kápẹ́tẹ̀ ọgọ́rùn ọdún. àìpé àwọn ọgọ́rùn ọdún àkọ́kọ́ rẹ̀ ṣe ìkejì náà ṣe rẹ̀ mú pọ̀jẹ̀ ló tó jẹ́rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta náà kò sí. ìjọba ní mọ́lẹ́ Ibi tí àwọn olùsí àwọn pàtàkàtà sọ èyí ni. Ẹni mọ́lúdì bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn al-Ubaydiyya al-Fatimiyya. Àwọn bàálí Ubayd bin Qaraf àwọn al-Qaraf. Àwọn ẹ̀mí ìrìn ẹ̀sẹ̀ ni wọ́n nínú Ṣíà. Ẹ̀rí tó ń lẹ́mọ́ra sọ al-Fatimiyya àwọn tó wọ́n so mọ́ Fatimiyya náà lẹ́yìn. wọ́n máa gírètì kúrò ní àlùmọ́gbèrè sálẹ̀ pé níbi àwọn Morocco àbí Algeria ó wá tẹ̀lé sí alukọ́ra nínú kọ́ra nínú Egypt. ẹni àkọ́kọ́ wọ̀ ní wọn ó jẹ́ ìtọ́jú sí ẹni lẹ́yìn ìrújíra ọgọ́rùn-ún ọdún ti bọ̀ ẹni àwọn mọ́lúbi náà ọdún ọdún bí àtẹnu rẹ̀ ìlà. àwọn ṣíà ni wọ́n àwọn tó máa mú ọ̀sán bábà. àṣírí tó lè fàtò mí yá ìrẹ́ kẹ́rin ló ṣíà ìfìmọ̀ ènìyà ni àwọn ẹ̀mí ìṣẹ̀ wọ́n tẹ́fà àbágbà pé wọ́n da ìsìláàmù gbogbo kúfúrò ìdáni lànà wọn. àwọn kọ́kọ́ ṣe ìdí àmọ̀ sí àlùmọ́ọ́nù lọ́bí àlùmọ́ọ́nù ìbàtẹ́lú bíbí وشيطان كثيرا في المواعظ والاعتبار بذكر الخطط والآثار وكم يستيقظ ليس àtàwọn àfáà nílẹ̀ táyọ̀ lè gbà láti kó sẹ́nu wọn kò pé àwọn bàálù ọ̀dọ́ ìkànnì ẹ̀ sí àtàwọn ọmọ sàhábà ẹ̀ẹ́dá bàtà sí wọn níbi nínú ibi tí ìkànnì sẹ́ńtírì kẹrin ọgọ́rùn-ún ọdún mẹ́ta ti lọ ẹlẹ́ẹ̀kẹ́ ìtìlẹ́pẹ́ ó sì ní lánàá wọn náà pé a máa ń ṣàjọyọ̀ a máa ń ṣayẹyẹ ọjọ́ bí àwọn èèyàn inú ìlànà àwọn pàtùmí yà ni. àwọn abájọ pé ọkẹ́ ní ọjọ́ ọdún mẹ́fà orin rẹ̀ tí ó lọ́ọ́ ṣe. wọ́n á ṣe ti àlejò Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe ìsìfàlù bìlmọ́lìdì Ali wọ́n ṣe ti Ali odùmẹ́lẹ̀ odùmẹ́jì wọ́n ṣe ti Fátímà odi mẹ́ta ó ti ti hasan àti hussein odi mẹ́lẹ̀ wá ó wàá ti alkhalifa alhaabo ẹni tó wá jẹ́ lórí ilẹ̀ tó wà lórí ilẹ̀ wọ́n ti tiẹ̀ náà. àwọn eléyìí náà làwọn tí wọ́n kọ́kọ́ ṣe lórí pé à ń yẹra sọ̀tálẹ̀ lọ́jọ́ pé ní oyè ẹni àtàwọn nǹkan mìíràn tí wọ́n á máa ṣe. náà bákan náà láàrin ẹlòmíràn tó lọ sọ bẹ́ẹ̀ àṣekùlà aláàbà Muhammad Bakis al-Mudi'i tó jẹ́ náà àwọn mufti ilẹ̀ Egypt tó fi síwájú wọn náà kọ́ fáwọn ilé iṣẹ́ àwọn ọba ní ọ̀gbẹ́yìn àwọn ẹ̀ṣíà tó jẹ́ ní burúkú nínú Islam yìí tí wọ́n jẹ́ dáadáa kan wá rí àwọn ẹlẹ́kọ̀ọ́ fi irú ìlànà yìí lọ́lẹ̀ tí wọ́n fẹ́ẹ́ fi gbọ́ba wọn lárugẹ láti lọ ṣe ayẹyẹ rẹ̀ ṣùgbọ́n ó lè mẹ́ta létí àwọn èèyàn àti pápá ń gbẹ́ta lẹ́yìn tí wájú. Eléyìí ni oṣù wájú. Eléyìí ni gbogbo aná ló bẹ̀rẹ̀ yé wa. Tá a bá ń sọ̀rọ̀ tí ń jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí àná nílé mi tó já wá ní tí o fẹ́ pẹ̀lẹ́ ẹ̀sìn ẹni tó bá ṣe lẹ́ni òun ló ṣe nǹkan tí ò bá kọ́ ọ lẹ̀ kò sí pọ̀ níwọ̀n àti ìṣẹ̀ lórí pé tuntun lákọọ́lẹ̀ rẹ̀ ni a mẹ́sì. bákan náà ni Sheikh Ali Al-Mahmoud yàrá ìfọ̀rọ̀ tí àwọn tí wọ́n ta lè bùdá sí mẹ̀dọ́rìn lè bùdá kí àwọn olùkọ́rọ̀ oríṣiríṣi bídí àtúwà ní Islam. أنا كنفهم إليه قدرة أول من أحدثها بالقاهرة الخلفاء الفاطميون أني أولي أقوى فقط بمولود الله náà ní nílùú kọ́ńdà ló ti ṣẹlẹ̀ àwọn kàlífà àwọn fàtìmíyàn tìlùkọ́rì lè rọ́ ọ̀bẹ̀ ìyẹn ni pé ní sẹ́ńtírì ẹlẹ́sẹ̀rin lọ́gọ́rùn-ún ọdún bíi mẹ́rin ẹ̀yìn bàtà bàbá ti lọ bàbá ti lọ fàbádàwò títàtà màwáàlìdà lóríṣi mẹ́fà ni wọ́n máa ń ṣe bí ẹgbẹ́ nìkan síwájú. eléyìí lórí ilẹ̀ lọ́pọ̀ ọ̀pọ̀ àwọn àfà tó wà ní ìwé ìtàn káná gbìyànjú kára káàmù tó bóyá ní nǹkan yìí mo ti wọnú Islam. náà ọ̀rọ̀ kejì ni pé wọ́n ní ẹni tó kọ́ ṣe onífọ́ ìbùlẹ̀ èrè ọba ìlú irbil irbil yẹn ló wà ní mosul nílùú iran à ń pe ọba náà ní abu sa'id alikawukaburi ìlú gbọ́dọ̀ bẹ́ẹ̀ nílò àdìgún ní nǹkan bíi five hundred and forty nine lẹ́yìn ìjìra ẹni tó wù lé ọgọ́rùn ọdún mẹ́fà tí mo pé ẹni òun ló kọ́kọ́ ṣe léyìí ọba àlúlò ẹni pọ́wọ́ méjèèjì yóò takura làwọn báwo sẹ́ni ẹni tó kọ́ sí nílùú Egypt ó làwọn àlùfáàtì ní yóò ní nǹkan bí ọgọ́rùn ọdún mẹ́rin lẹ́yìn ìgbà tí ànábì tó ń jura ẹni tó wá tọwọ́ ìlú mufin ó ní sultani irbe ọba ìlú mufin òun ló kọ́ sí ní ìlú ìlú Iraq. tí a náà bá wọlé yàrá ni pé àdádálẹ̀ ni ó jẹ́ ní Islam torí pé ìtí ò lásán lẹ̀ ni ìtàwọn ẹni ìṣíwájú wọn ò ṣe ni ẹ̀sìn sì ré mọ̀bùnìyàtún ìbádàtún mọ̀bùnìyàtún àlà tawqif ẹ̀sìn àìdídí ṣe ń tá a bá tò lẹ́sìn àti kára kan lẹ́sìn wọn lọ̀rọ̀ tí mo kóòtù síwájú nìkan náà sábà sọ pé kúlù ìbádàtún gbogbo ń tọ́wọ́ ti pé eléyìí ìjọba tó àbí súnmọ́ lọ́nu لم يتعبدها أصحاب النبي صلى الله عليه وسلم فهو صحابة النبي وبعد شيء ودوه فلا يتعبدوها أين مشي تركوا تهباسي بيكو جلادة سنة تعمل أنا محمد صلى الله عليه وسلم وضعوا حديث يا عائشة رضي الله عنها أنا من أحدث في أمرنا هذا ọ̀rọ̀ ẹ̀sìn yìí bá mú wá yìí bá níbi ìtọ́ka sí tẹ́lẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn ẹni tó bá gbé nǹkan ẹ̀mí lẹ̀ nínú ẹ̀sìn yìí lọ́ọ̀lẹ̀ ìsàmìlẹ̀ tí ó sáré ẹ̀sìn àwọn àrọ́bù ẹ̀yìn bàrùbùrù ìyẹn pé nǹkan tó ṣe àádá padà fún mi kò ní ní ládá ẹni tó wọ́n sùsù tó gbé nǹkan lẹ̀ nínú ẹ̀sìn tó ní ṣe àbúrò tó jẹ́ sí kó tí ò lákọọ́lẹ̀ dípò tó gba ládàá àtà ìlàyà yìí. Yí wa nu Bukhari àti Muslim. Bákẹ́lẹ́ ìrìn wáyà tó wà nu Muslim. Òun tó àfikún rẹ̀ tó mọ̀ ní Amila Habelan. Ọlọ́mọdé àǹkan náà fẹ́rẹ́ fún ọjà alẹ́ nìwọ̀n náà ń ṣe lọ bá bẹ́ẹ̀. Ẹni tó bá ṣe nǹkan kan. Amila Habelan lẹ́yìn tá àléyìn amúrù rẹ̀ tí ò sí pàmíṣẹ́ wa lórí tó ṣe yẹ pé ń tọ́ọ̀bà ṣe nínú ẹ̀sìn pàmíṣẹ́ gbọdọ̀ wá látọ̀dọ̀ ẹ̀ náà látọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ ó wá ṣe nǹkan yìí èrò kan ló fi bákan tí ò sí àkọọ́lẹ̀ fún gbogbo gbogbo tí àdúrà kan ló ṣe tó ṣe bí ò ṣe ṣe bẹ́ẹ̀ náà láyẹyẹ ṣe inú rẹ̀ ní àlẹ́sìfọ́ bìlmọ́ọ̀lì bìlmọ́ọ̀lì tó à ń fàyẹ inú rẹ̀ náà náà ń fàyẹ ọjọ́ àbí àlórí báyìí. ẹni tó bá ṣe nkẹ̀kẹ́ nínú ẹ̀sìn àfọwọ́ àfàwọ́ nínú ẹ̀sìn tí ò sí àkọọ́lẹ̀ fún tí ò sí ìfọwọ́sí látọ̀dọ̀ wa ọwọ́ àrọ́bì àdàlù láyà. eléyìí ìgbà ìtọ́nà ọ̀dà fàánù àtàlá tí ó sọ fún ẹni tó náírà twenty one ọlọ́ni amúláwùn ìṣòro àká tẹ̀sán ní àwọn ẹ̀ka tí wọ́n mọ bọ́lọ̀ kẹ́jẹ́ ṣùràká ìjábọ̀ ìṣẹ̀rí olùbọ́lọ̀ kẹ́jẹ́ ó lè jẹ́ àfà ó lè jẹ́ lórí kan ó lè jẹ́ ọ̀gá kan tó tó fẹ́ láwọn èèyàn kan tó mọ bọ́lọ̀ kẹ́jẹ́ ni ṣọ́ra òun láwọn bí tó máa gbé nǹkan lẹ̀ fáwọn èèyàn nínú ẹ̀sìn mọ́lá ni wọ́n àgbàdo fi ìlà ní dọ́là ìfọwọ́ sí. Ṣé tó fẹ́ ní àwọn èèyàn kan? Tó máa gbé nǹkan kalẹ̀ fún nínú ẹ̀sìn tó máa tẹ̀lé dọ́là ìfọwọ́ sí. Ayẹ̀pẹ́ ìtàn pàtàkì yìí lè gbélé yìí dọ́là ìfọwọ́ sí. Ìtí animal ọ̀sùnṣọ́n irbil ọba àlùmúfil tó gbélé yìí ní mọ́lúdì à ń ka ayẹyẹ ọjọ́ àìlódì ìtí ò lákọọ́lẹ̀ yìí.

وأصممت عليكم دينكم نعمتي مقاري ترى من لوري فرضيت لكم الإسلام دينا كيوم الإسلام كما جاءت ẹgbẹ́ gbogbo tó jẹ́ òṣèṣe ẹ̀sìn pátá bá fi ṣe lọ ọlọ́run ti pé fún wa kálẹ̀bí tó ń fò láyé. ìyẹn ló fà sí alimami Malik ó lé ẹni tó bá gbé ìkẹ̀kẹ̀ kalẹ̀ tó wọ́n ń pè lẹ́sìn lẹ́yìn ìgbàgbọ́ àyà ìdí sọ̀kalẹ̀ ajẹ́ pé ó ń pe àyà yìí lọ́rọ́ ní nítorí nǹkan máa ń pè èsì yìí ò sí pé. alimọ́n mọ́lì kan sọ pé ní wàmọ́ lámú yàtọ̀ wàhùn mọ́ ìlú yìí náà. ojú ò bá ti jẹ́sìn lọ́jọ́ táyà yìí sọ̀kalẹ̀ àyà tó ń sọ fún ọpọlọ ti parí ẹ̀sìn fàlàyà kúrẹ̀ ìyàwó rẹ̀ náà kò ní jẹ́sìn fún amọ́lódì ìjọba yà ń sọ̀kalẹ̀ mọ́lúdì wa ń bẹ̀ẹ́ kò sí àbí ayẹpẹ tá a bá rí fáwọn ìfàyẹyẹ mọ́lúdì lónìí kò sí jẹ́sí torí pé ìjọkọ́rọ̀ ń sọ̀rọ̀ yìí kò sí mọ́lúdì lẹ́. kákìrì tó rí wa mẹ́rin mẹ́rin àbí òsì ó wà ń bẹ ayẹpẹ yóò máa jẹ́ kí ni ìjọba tó wà lónìí ájú wa mẹ́rin àbí òsì ó wà ìfàyà ń sọ̀rọ̀. ẹ rí gbogbo àwọn àdádálẹ̀ báyìí tí ò sá kọ́ lẹ̀ fún kò síbi tí ń pe ní lọ ju ọ̀nà àná lọ. تبان ما وسلم بن حديث عباد بن سارية أن النبي وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي إلا نبي دواي oníkẹ́tẹ̀lé àti lànà àwọn kùlàfà àwọn sàhábà oníkẹ́tẹ̀lé kàmá sẹ́kù bí wa ẹgbẹ́ súnlẹ̀ nínú ẹgbẹ́ lánàá àwọn ẹni ìṣíwájú tẹ́tí náà nínú ìfẹ́ ṣe lẹ́sìn lè fẹ́ ṣe. wà á bu àlẹ́ ìhàdù nàwa àgbẹ̀ ẹ̀sìn yé ẹ̀gbẹ́ dùnú kó ló jáde lọ yín lọ́wọ́. yẹn pé ìlànà ànábì ìlànà àwọn ẹni ìṣíwájú àwọn máa ń ṣe lójijì tí wọ́n mọ̀ wọ́n ẹni tó gbé ti fún mẹ́rin. àníbàánu ẹ wá kọ́rọ̀ fún àwọn nǹkan táwọn èèyàn ó mọ̀ lóríṣiríṣi. bàbá mi sọ báyìí ó mọ̀ pẹ̀lú ẹyọ kan mùgbàtà dámọ̀ òní ó pọ̀ irú rẹ̀ náà ni mo ní bí ọjọ́ àjọ ọjọ́ àníbi àwọn adádálẹ̀ báwọn wọ̀nyí. torí pé gbogbo àdáda ẹlẹ́gbàá wọ̀nyí là ń pè ní bídíà nínú ẹ̀sìn. Ọ̀kúnlá bíbí àti ìdọ̀láàlà gbogbo àdáda lẹ́sìnrẹ́ gbogbo àdáda lẹ̀ pápá àlòní. Àbí gbogbo àjúwọ̀ yìí ìbúlù mọ́jà gbáwọ́ pẹ̀lú ti gbáwọ́ pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú tó jọba ẹ̀yẹ wa ní àdìsí Mùsùlùm. Nígbà wo bá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kúkú bá ara tí ló wí ni fàyín ọ̀sẹ̀ àtàlùkàbí ti ti dáàbò là kí tó dáàbì lọ́rọ̀ náà lọ́rọ̀ náà wàkàrà hadiyu hadiyu muhammadu sallallahu alayhi wa sallam ìlànà tí yẹ ti fi sinú tí yẹ fi rẹ jùlọ náà ìlànà ànábì oní ìlànà tó dáàbì wàṣọwọ́ ni umar mustapha ti hà àwọn ìṣẹ́ tó burú wọn lọ kórìíra oníkéyèmọ̀ dáadáa dáálẹ̀ nínú ẹ̀sìn. fa inna kulla muhdathatin bid'ah torí gbogbo àwọn àdádálẹ̀ báyìí làwọn tẹ̀lé bíbíà ọ̀kúnlá bíbí àti dọ̀láàlà gbogbo àdádálẹ̀ sì nínú ẹ̀sìn rẹ̀ kúlà bẹ́yìn fojú dáadáa wo àmìnú ṣé káyé pé jẹ́ tèmi olóògbé àti sílẹ̀ fún wa ọ̀rọ̀ àlejò lélẹ̀ ọ̀rọ̀ yìí pàtàkì má lè fi ní pàkíyèsí wa ni pé tí ó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí fún omi ìdòkú tó bá mi láti fi ṣe àwọn èèyàn létí tọ́ra fún àwọn àdádálẹ̀ tí ò nínú ẹ̀sìn gbogbo eléyìí ń tọ́ka lórí pé à ń ṣe ayẹyẹ ọjọ́ òbí àdẹ́rẹ́ ọ̀sán ní ti ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfẹ́sì nígbà tá a di sẹ́ǹkẹ́ yìí jáde níta ní kálukú ló ń sọ̀rọ̀ láti máa gbà sí àkíyèsí ẹ̀rù àlùmọ́ òjò ní ọ̀rọ̀ kan ti wà lẹ́ nínú tí àwọn tí ń lo ìdáwọ̀ tẹ̀rọ̀ àti mùsùlùmí ní mọ̀ká látàkì àṣàbì ìgbésẹ̀ ẹ ní àwọn ẹni ìṣíwájú wa ó bẹ̀rẹ̀ látọ̀rọ̀ ìfọ̀hábà àtọ̀ tó tẹ̀lé wọn ní ọ̀rọ̀ tí ń jẹ́ mọ́lù. ọ̀la tí ó sọ̀rọ̀ yìí nǹkan bí sísan something years ní ẹbí báyé kìí sọ̀rọ̀ àtàkì. ó ní ọ̀tẹ́ tó ṣíwájú ìtàwé wọn ò mọ tí ń jẹ́ mọ́lù. máa fìyàwó mùtádọ̀ ọ̀làhì wàhádà ìlúmọ́ọ́nì ìlú kò sí tó kọ́ tóra rí àwọn onísọtúnsọ lẹ́sìn ẹni ẹni tó ìjẹ ká lẹ́nu tọjọ́ ọjọ́ ara rẹ̀ yóò bí sí mi ìjì sọ lọ. sọ́ni bí wàá bẹ̀rẹ̀ lòdì ní ẹ̀yìn tó tó de ìyàwó àbí ó bíbí níbi kò wá sọdún kẹ́kọ̀ọ́ wọn ti náà wà ní ọdún tó yẹ kó ṣe ní ọkọ̀ ṣe níbi kò ṣe kò sí tó kọ́ dé ọ̀sán sábà táìpọ̀ wà ní ẹ̀sìn ni ṣe. bàbá ni wàlọ̀ kánà hábà khairan bàbá wàrọ̀ àbí làkánà sálà kọ̀ọ̀dí ọ̀há kọ̀ọ̀tù dèjì nà ẹni ká ike ike tó kó da ní ẹ̀sìn ni àwọn tó yẹ kẹ́sẹ̀ rè wọ́n lẹ́kọ̀ọ́ sí jùlọ lọ́wọ́ torí bá níbi táyà sọ́jọ́ ọ̀bí rẹ̀ ń àwọn ọba láyé ọ̀rẹ́ rẹ̀ wà nù ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wà nù àbúrò rẹ̀ wà nù àná rẹ̀ wà nù ìwọ táwọn ẹbí tó yẹ ká ṣe ni tó yẹ ní rọ̀sùn ìlànà ọ̀sánlá wàtà àbímọ̀ aláhùn mi nà. tó bá lè yẹ ní sí ànẹ́bí ẹ̀gbọ́n wà nẹ́bí bẹ̀rẹ̀. ìfẹ́ tó ní pé pé ní àníṣe ń sun bí sánẹ́bí tó sùn ó sì wọ̀kọ́ lọ́wọ́ pa nẹ́bí. ìfẹ́ tó ní ìlú ẹgbẹ́ tó gbé wá lẹ́sìn ẹ dúró sí ẹ ní gbogbo ẹni ara ẹlòmíì kú síbẹ̀ káríkà ń gbá nẹ́bí tóbi ni àwọn gbé tóbi jù wá lọ àwọn mẹ́tẹ̀ẹ̀lẹ́ náà rẹ̀ jù àwọn yóò wá gbé àwọn aláwọ̀ náà lẹ́kọ̀ọ́ ti ká máa ṣe ẹ̀rí pé ìgbà òṣèlú tí ò sí èmi yìí ìdí ò bá wọn. àbọ̀dà ẹ̀ ní ní ìfẹ́ àbẹ́bí yìí wàhùn alàrẹ̀ kẹ́yìnì àkọ̀rọ̀ títẹ̀ dáadáa bá sì délẹ̀ tó bá wà ní ẹ̀sìn àwọn ẹlẹ́gbẹ́ ìṣojú kòkòrò rẹ̀ jù. káyipẹ́ nù iṣẹ́ dáadáa ni mo lù bí wà ní ìjọba ìṣẹ̀lẹ̀ ẹ̀ka kan lóṣù lè dé tẹ̀tí pé tí wọ́n bá fẹ́ ní oríṣiríṣi iṣẹ́ dáadáa bákan náà ìkánú àwọn àfáà nínú àwọn ẹrù ìṣèwádìí àtọ́lẹ̀ ti pẹ́ tó ti lọ ní ọgọ́rùn ọdún kẹfà sí kéje ẹ̀rọ ìláyé àwọn tí a ṣe kọlẹ̀ aláàbàtú àlùmọ́ ìmọ̀tàdì sí Umar bin Ali alakamiyu afankadariyu almashhur bilifati hali. afa yìí tẹ gbajúmọ̀ fa àwọn òkèlè alimọ́ وصل أكرة المورد في الكلام على عمل المولد أنا أما بعد أما تقول سيارة سواجي سواجي فإنه تكرر السؤال تكرر السؤال جماعة المباركين عن الاجتماع الذي يعمله بعض الناس في شهر ربيع الاول. اللي كذا في التفاهم ومن جاء ومتى ما nípa àkójọ báwọn èèyàn máa ń kójọ nínú oṣù rọ̀bí al-awwal ẹ̀sùn mọ́dẹ̀rú àgbọ̀lù fẹ́ràn ẹ̀ṣẹ̀ mọ́lù bàbá náà yẹn tí wọ́n ń di àwọn lọ́pọ̀lọpọ̀ aláwo aṣọ òṣìṣẹ́rẹ́ jẹ́jẹ́ tó bẹ́ẹ̀ jẹ́jẹ́ pé ẹ̀yin àfọwọ́ ẹgbẹ́ kan ṣé nǹkan yìí wà ní ẹ̀sìn àwọn wà bẹ̀rẹ̀ àbí àdáda lẹ̀ ọ̀hádà tẹ̀sẹ̀ bíi àbí tí ò sí dírẹ́sì ni. فقصد الجواب عن ذلك مبينا والإضاءة عنه معينا ومن وفد روحه وكيف سرعي أو يمضي أو يمضي كل راجع كجاي فقلت وبالله التوفيق أنا واقف ọ̀rọ̀ tí ń kà fún ọ̀yọ́ ti lọ́lọ́gbọ́n máa lọ bí ojú dé mẹ́ta wọn lọ́wọ́ àpá àtẹ́lẹ́tẹ̀ ìdólé mi nígbà tí wọ́n ti dé lọ́la láti báwọn àbá àgídí tẹ́tí ń takò látàrí ẹgbẹ́ ìwọ̀. bàbá tí wọ́n fèsì ẹni là álámù lè háàzà lọ́lùd áfùlám fi kìtà àbùlá òfin kìtà wọn là ń sùn náà. bàbá ní èmi ò rẹ́rì nínú òòrí sílẹ̀ fún nínú alukur'an òòlù súnà nẹ́bí kò ní yà yí tó sọ lọ́rọ̀ àbí tó ṣe ní iṣẹ́ àwọn tẹkẹrì rí ìyà àbẹ́tẹ ẹ̀ṣẹ́ lójú àdébí sáré ní tẹ̀rí tẹ́jọ́ wọn dákẹ́ lórí ẹ̀ ó tẹ̀rí ní ọ̀nà kẹkẹ ní ojúmọ̀ kálẹ̀ yìí. wọn náà yẹ dùkú ọmọlù fi áàdì ní ọ̀làmọ́ ìfúnmọ̀ yẹ pé ààfin rí àríṣẹ́ yìí kí àwọn ẹni ìṣíwájú wá ṣe ẹgbẹ́ bá ìṣètò ọba náà rí káwọn ẹni ìṣíwájú wá ṣe ànàbí náà olùkúdù wá fún ìdí àti káwọn ẹni àwọn ọkọ ṣe àwọn àtà ń bọ̀ lẹ́yìn ebí olóògbé tẹ̀sẹ̀ ìgbésẹ̀ wo ni wọ́n gbé bàbá láwọn eléyìí náà ṣe àbẹ́jà ní ìtàmọ̀sìkú ní àtàr àwọn tó yẹ pé ní àwọn tí wọ́n dúró ti súnmọ̀ tó dúró ti orípa bọ́ọ̀lù hùwà bí nà bàbá àdáadáa lè lè tó jọ kí ló tẹ̀lé àdáadáa lè bẹ̀rẹ̀ àwọn fàyẹ̀wò ọjọ́ ọ̀gbìn ànábì. àbẹ́bẹ́ ah, àlùbàtọ̀ọ̀lù bàbá náà wà láìníṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ̀ bí àwọn fàtìmì yóò tí wọ́n bá rò pé bàtọ́ọ̀lù lè yà láìníṣẹ́ tí ò lè tó ṣe àwọn ẹgbẹ́ ìmọ̀ ẹ̀sẹ̀ máa ń níbi ilé. Wọ́n ṣe ọ̀rọ̀ pàtàkì òtítọ́bẹ̀ bí àtàlù ọ̀pẹ́ pé ọ̀fun lọ̀rọ̀ iṣẹ́ ìjẹ́jọ́ wá káàkiri àtàlù iṣẹ́ wá iṣẹ́ ìjẹ́ káàkiri àbálẹ̀ ẹ̀mẹ́jọ lẹ̀ ẹ dákun àwọn fẹ́ gbé ìlànà tí kálukú sọ ti bẹ́ẹ̀ lẹ̀ lónìí tọ́pìlẹ̀ wọ́n já mẹ́sì. lọ́lọ́ fi rò pé nǹkan yìí tọ́ba rẹ̀ ń tí ìtakò lẹ́nu ìtakò fẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ torí pé àdáadáa lẹ̀ wọ́n tó wá wọlé kọ̀ wá nínú inú ẹ̀sìn wa. Bákan náà ní àmìyànbọ̀ àdùn ọmọ ìdúró àlá bàbá ìjẹ́ kan náà kùrá nínú àwọn kùrá alùkùránì tọ́jú àwọn àtọ́ ní kùránì láyé ìjọ tó ń gbọ́yé tó ń fọ́ká tó ń tọ́tọ̀ síbẹ̀ òun náà ti kó láyé ìfòsí lọ́gọ́rùn-ún márùn-ún ọdún òun náà lọ́rọ̀ lórí

bàbá náà jọ tọ́ ọba dẹni tó ń jẹ́ tó rí nǹkan ẹ̀gbẹ̀gbú tí wọ́n ń jọ lójú oríire jẹ́tẹ̀. Ọ̀rọ̀ àmọ́ àna ṣàrọ̀ lẹ́bi wúlídà sí. Bàbá ní ẹ máa wo oṣù tó bí lẹ́bí àdéhà rẹ̀ sọ́lá. Oní ẹ̀yin rọ̀bí àwọn wọ́n bí ayélujára yìí lẹ́bi tún fi àfẹ́. Tábà lọ wo lóòótọ́ ìṣòro bí àwọn àlùmọ́ náà lànà rí. فليس الفرح بأولى من الحفل فيه فإذن بقى بقى محمد رجل ربيع الأول النبي صلى الله عليه وسلم ó ká mọ balùwẹ̀ ni ẹ wà kọlu ẹ ń jẹ ẹ lẹ ń ṣe kí ni ẹ lẹ ń ṣẹjọ ìbí rẹ ikú ti tàn sàdé lójú jẹbi anes tó bá àwọn méjèèjì jẹbi anes fún mọ́ni fún mi sọ ó lè jọ pálẹ̀ bíi kú bí bàtẹ́lẹ̀ ayé sọ kú kò lójú àwọn ẹni ọlọ́jọ́ bá lẹ́bi ṣe ń ṣẹ́ra láti mọ́tà ọ̀rọ̀ yìí náà pé ìmọ̀lẹ̀ ẹ̀ka sí wọ̀nyí náà lọ́dọ̀ àti ọjọ́ bá lẹ́bi kú báyìí bí a pé nǹkan ìbànújẹ́ yìí pé ìbànújẹ́ ẹ má lè gbàgbé lè ṣẹlẹ̀ táwọn. ìtọ́kùn ẹ̀fà bí ẹnu jẹ́ ẹ wàá kóra ń jọ alẹ́ ìṣẹ́jẹ́ ni à ń sọjọ́ ọ̀gbẹ́ àlẹ́ lọ́wọ́ Muhammad sallallahu alayhi wa ọ̀rọ̀ pọ̀ lórí olóyè ẹni sheikh muhammad abdulsalam alhidr alfukaili akọ̀tìrà àtàkùn lálàáfíà tó dáa púpọ̀ ẹni àsúnmẹ́nu wà ní ọ̀sàdà àn àwọn nǹkan súnmẹ̀ àtàwọn ẹbí bí àtàwọn èèyàn gbélẹ̀ ibẹ̀ náà ti sọ ọ̀rọ̀ yìí nìkan bíi page one thirty eight to one thirty nine ẹni wàá mi dẹ hàmà ṣehàr ẹni oṣù yìí sọ́jà nígbà ọ̀sán náà náà lóṣù tí ó kú bí ìtòun fi yá oṣù yìí náà ló kú kàlù máa lọ yẹfùrọ̀ wúdẹ̀ bìrì láàdì ṣé báyìí wọ́n tẹ yẹyẹ fàájì àlébì sáyé wà láàyà bàánú dẹ̀lú wà fáàtò ṣùgbọ́n àti ẹ̀rí ìlọ́rọ̀ bá àlébì papòdà ẹbànújẹ́ sí èyí. bàbá kàfún mọ̀ òlídàá mọ̀ òsì mọ̀ wọ́n ìfìfàlì. والاحتفال به بدعة بدعة كرهة وضلالة أبني ọjọ́ ọjọ́ àlẹ́bí ẹ̀sọ́ di festival ẹ̀sọ́ di ìtọ́mọ̀ ṣayẹyẹ ìṣayẹyẹ rẹ̀ gẹ̀lẹ́ àdáadáalẹ̀ ni ànú ni làmùyẹ́rì dèbí àṣẹ́rí owó wà là ákìlì tọ́ba gbé sínú ìṣẹ̀lẹ̀ ààrá kọ́lẹ̀ fún tọ́ba tó wá gbé ànábì àwọn ọ̀sánlá ọ̀bádù ọ̀lọ́ káàdé sí hàbà xẹ́ káìpé dáadáa wà bẹ́ẹ̀ ni kẹ́fà yẹ kúrò ánìwò àbùbákiri bóòlù àbùbákiri èso mẹ́ dáadáa tó wà mẹ́lẹ́ nìyí àti ọlọ́lájà àbùbákiri lọ ọ̀rẹ́ ànẹ́bì àná ànẹ́bì ẹ̀tọ́ kọ́kọ́ àfa ànẹ́bì bàbá yẹn lọ kó àbùbákiri lọ sísáyé àbùbákiri òṣè Umaru òṣè Ali òṣè Usman òṣè wàsáà èrò sọ̀háàbà kan ìbílẹ̀ abubakar àtẹ̀yìn mọ́tò àwọn náà láìpẹ́ káwọn àbúrò rẹ̀ wá láìpẹ́ àwọn òbí rẹ̀ ò ṣe abdullahi ibn umar ò ṣe bilal ò ṣe ìfọwọ́pọ̀ tó ní àwọn èdè ò ṣe àwọn èkèké nínú islam rẹ̀ táà lè rí irú wọn mọ́ tó bá lọ níṣẹ́ àlébí ọ̀lẹ́ níbi àwọn eléyìí. wọ́n ṣe ẹgbẹ́ tí wọ́n bá wá ń ṣe léyìí ìtumọ̀ tó ń sọ fún wa ni pé ọ̀nífẹ̀ẹ́ àdéhùn wa Muhammad sọlọ sọlá ẹ̀yìn bákan náà ni ibn al-hajj ìkànnì àwọn àfa àyímọ́tò màlìkí àtọ́dúgba wájú ni wọ́n ti rí àwọn alimẹ́díkàlì àwọn náà dẹnu àtẹ́lu ìmọ̀ọ́sẹ̀wọ́n ní dubai sheikh muhammad ibn ibrahim tọ́jú mufti saudiya ìlọ́wọ́ ní fatiwa àwọn àbáwọn àfa àtẹ́ni lọ́wọ́ àfa àfúnná lẹ́yìn ẹ̀kọ́ yàtọ̀ nǹkan yóò iṣẹ́ òfin tó ọ̀sìn ni àtọ̀rọ̀ ìwà ni ìtọ́jáwá ni tí ó sì yẹ ká gbé fẹsẹ̀ múlẹ̀ nínú ìsìláàmù ẹ̀rí tí wọ́n ní wọ́n kójú àwọn àfáà lọ ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ alimọ́mùdùkà bùnbáàzì wọ́n ti wà ní ẹ̀lgàrá ìwà àjáyì nínú àjá ìwà ẹ̀lgàrá yìí a ní ìtọ́jú ọdún lójú lẹ́nu a kẹ̀kẹ́ sí ìrọ̀ mi nà ẹ̀rọ àwọn èèyàn yá ń ṣàtúwàyẹ̀ sẹ́yìn fi àrí ìsìnkà láti mọ̀ wọ́n máa túyáyá lórí àwọn ayẹyẹ àdádálẹ̀ tí ò ní àkọọ́lẹ̀ mẹ́sì mọ́lúdì tó bá ti dẹ́rù ẹ̀rọ ọgbọ́n pàṣẹ láì jẹ́ iná kékeré tó lọ́sọ̀ ìṣẹ́ra tó. wọ́n lè káàkiri wọ́n máa fọ fún ẹ̀sùn tíráàmù torí ẹ̀ nínú àdádálẹ̀ wàyí bẹ́ẹ̀ ti wà wọ́n ti mọ̀ jù bàbá ìfẹ́jọ ìjọni lójú ni tó ti pé ní wọ́n wà á sí ilẹ̀ mọ́ áwùjábà lọ́wọ́ àlẹ́ mí ní fòdú rẹ̀ jùmáì wọ̀n jàmà á wà là yẹ́rì fáwọn òbí náà kàrà àtà. ẹni tí wọ́n ṣe ayẹyẹ mọ́lúdì yìí èyí tẹ́ wọ́n rí lóyún kírun jùmọ̀ bóun ní ṣe tí wọ́n rẹ̀ yẹn bá dé lónìí ẹ̀jẹ̀ ti yé ṣùgbọ́n tí ó jẹ́ sí lọ́dọ̀ rẹ̀ òun làwọn àdábá lẹ́bàá wọ̀nyí torí pé báwọn ti ń jáwọ́ tí ò àwọn ọkọ̀ ọlẹ́ wà fún lóògbé parí. ìyẹn ló fàdé pé ní agbẹ̀rẹ̀ jìnà sí àwọn nǹkan báyìí. nínú àbúrú tó wà ń bẹ̀ ni pé ìmọ̀ ṣe mọ́ lùdì ìtàṣẹ́bù òjò kò fà rà. ìmọ̀ ti jà wọ tètè rí ni. àwọn tètè ní ọmọ ń sayẹyẹ wọ́n sayẹyẹ jẹ́ wà nínú àyíká àlẹ́ ìsọ̀rọ̀ ọlọ́run ti ní àgbẹ̀rẹ̀ jọwọ́ lóun tẹ̀sẹ̀ bá àdìkọ̀ orí sáwọ́ wà nínú òun ẹnìkan tí bá ti ń kọ́ ṣe àwọn ìjọ kan ara wọn náà lòun náà wà ìkọ́ṣe tí ò sí inú Islam ó wà ní kéèyàn máa ṣe mọ́lìbì ó kékeré sí lànà àwọn mùsùlùmí. bákan náà ìtàpá sófin ọlọ́run ti ànágbà Muhammad ó wà bẹ́ẹ̀ nípa débi òṣè àwọn sàhábà òṣè bákan náà àwọn ẹni ìṣíwájú wa wọn ò ṣe. bákan náà ní ọdún wa bẹ̀ láburú òun náà ní pé ní àájẹ tí tó jẹ́ sí ọlọ́run tó dàrú máa rèé lọ́wọ́ torí gbọ́dọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn látara ìgbàyègbárú àdádálẹ̀ báyìí wọ́n ti di tọ́ǹkà kẹfì wọ́n tọ́ ọba ní ká má ṣe mẹ́lẹ́ ní wọ́n náà máa gbógun tì. wọ́n tako ẹ̀sìn àwọn kan dé tálẹ́ ní wọ́n ní ká má ṣe mọ́lúdì mọ́ ẹjẹ́ àjọyọ̀ àjẹmọ́ ìlú ká tálẹ̀ yìí bẹ́ẹ̀ tó ń ṣe mọ́lúdì láàmú ọmọ wọn pẹ́sẹ́ balẹ̀ ni àbẹ́ pínlẹ̀ mọ̀ṣẹ́ tó pẹ́ ní tí ń ṣe ìṣe ni ò lákọọ́lẹ̀ fún tí ń ṣe nínú ẹ̀sìn ẹ̀ ọlọ́ tó ń ṣe mọ́lú nínú àwọn náà máa jáde ọmọ wọn wọn àwáwí kan táà náà fọwọ́ táà rọ̀ mọ́ làwọn náà fi ń ṣe nínú àwọn àwáwí wọn òun náà ní bí alìmọ́ òye òtún ìkánú àwọn àfẹ́ẹ̀sìn ní àbálẹ ṣe mọ́lúdì nínú tí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn. àyẹ̀mọ́ mùsùlùmí òfin a ní ká máa ṣe mọ́lúdì jíjẹ àná ẹ̀wọ̀n ọ̀tọ́ kan sọ ṣùgbọ́n ìní wàjọ́tù lèmọ́lùdì aslam fi ṣẹlẹ̀ wà kọ̀rọ̀jù àlè ṣùgbọ́n mo ráwọn àpilẹ̀kẹ́ ní ẹ̀sìn tí mo lè gbélé lẹ́yìn ìgbà tó sọ pé kí ni àdádálẹ̀ yẹn ló ń àáfàá súnà ẹ̀rí ni wọ́n ń tẹ̀lé yẹn àníwọ́n mọ̀ sọ́yún tí kọjá rà lẹ́yìn tíra tó pọ̀ ọ̀rọ̀ mọ́ ẹ̀rọ tí wọ́n sọ àáfàá súnà lọ́wọ́ yìí bí èdè bá ní lẹ́yìn ìgbà tẹ́yìn náà sọ pé kí ni wọ́n ní alimọ́ọ̀lù dìbìdì a ìpínlẹ̀ rẹ̀ àdádálẹ̀ ní ànàsọ́ anilamtọ́kọ̀lù min ahadi min asọ́ra mi sọ́ọ̀lẹ̀ àgbà lọ́dọ̀ ẹni ìṣíwájú àkẹ́kẹ́ kó ṣe min alukoro ní sàlá àti nínú àwọn sẹ́ńtúrì mẹ́ta tó ṣíwájú wàláàkín náà àbáálí. مما اشتملت على محاسن kọ̀dídì hà ẹni tó ń ti bẹ́ẹ̀ wọ́n ti pè é mídíà o ìdí wo ni tẹ́lẹ̀ ní ẹlẹ́ ojú ẹlòmínà ni tó tíra kóró ọmọrú ìmọ̀mù yìí ẹni tó ń ti bẹ́ẹ̀ náà bá ti lákọọ́lẹ̀ yìí àkọ́ kò lákọọ́lẹ̀ yìí ẹ̀ ó ní dáadáa ó sì láburú. wàmọ́ntà harọ̀ fi amọ̀lẹ̀ ha àlùmọ̀hàfin ẹ̀ fẹ́ pé dáadáa rẹ̀ ló ń wá ṣe wàtàjà nàbà ti dà ha wá fi tí ò dálẹ̀ káná bídí àtàlẹ̀ àtàlẹ̀ ajẹ́jẹ́ bídí àtọ́jẹ́gẹ́lẹ̀ tó dáa lọ. ìjáde ọ̀nà sọ́lá ìgbà tí ń sọ tí ò bá kọ́lẹ̀ kí láàmú ẹ̀pẹ́ kúlù bídí àti ìdọ̀lá làánú ni. bídí àtọ́jẹ́ abájẹ́ bí òun á gbé kalẹ̀. ó ti sọ́lá ní gbogbo àdáadáa yàtọ̀ mẹ́sìn ọgbọ́n tó ń sọ nínú ẹ̀sìn náà ń sọ o lọ́nà lórí ẹ̀yin náà ti máikrófóònù sọ̀rọ̀ ẹ̀kọ́ sẹ́ẹ̀tì ọ̀rọ̀ ayé mi nínú ẹ̀sìn bàbá wọn yàn ọ́ lọ ní amúláwù ṣúrọ̀ká àrú ṣúrọ̀ká ṣára àrú láwù mi nà díìlì náà làwọn yà bá níbi ìlà tẹ́tọ́ láwọn tá máa gbé nǹkan lẹ̀ fún nínú ẹ̀sìn ìtọ́nà ògbé kàyẹ́ pé nínú ẹ̀sìn ìtọ́ ti parí ní àwọ̀dọ̀ gbé mi lẹ̀ síbẹ̀ mọ́ ṣùgbọ́n tó bá ro ń dáadáa bẹ̀ tó ṣe ń tó dá ń bẹ̀ ló máa jẹ́ bíbí àbí ọ̀dà ẹ̀rí ẹlòmíràn wàá gòlè lórí pé bẹ̀rẹ̀ pé Kùránì náà là ń ka mẹ́ ẹ wá gbọ́n tí àlìmọ́ múlò kàlàkàlì tí wọ́n sọ nù àfàyàtì àyàn àfàyè náà ti pẹ́ náà ti lọ èyí tó gbọ́n lọ́dún sí mẹ́ta mọ́ wọ́n ní àwọn tí wọ́n ń ṣe wọ́n máa gbèrò dáadáa níbẹ̀ ẹ̀rí tó wá ló ń gbèrò dáadáa kò sì ń kẹrí láburú dídí tó lè káìpẹ́ yẹn tó ń ṣe aburú kun aburú ẹ̀ ti pọ̀ sí ni kò fún gbé ìkẹ́lẹ̀ tí ẹ̀sìn kọ́ pé lórúkọ ẹ̀sìn kọ́ wá ní dáadáa lọ́wọ́ ṣe ó sọ kẹ́ di dáadáa káìpẹ́ gbé ayẹ́kẹ́ kálukú náà lè máa wo funfun kó máa gbé nǹkan lẹ́nu ẹ̀sìn kó ní dáadáa bẹ̀ lòún ṣe. nínú hadith Anas bin Malik ó sọ àwọn sọ̀rọ̀bà mẹ́ta kan tọ́wọ́lá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́wọ́ béèrè béèrè ànábì ń ṣàlàyé fún wọn bá níbi ṣe ń ṣe bí ṣe ń ṣe wọn kà á mọ̀ ń takọ̀ wọ́n ní àwọn òbílẹ̀mù anẹ́bí orúkọ́lọ́ ti forí jọ ṣùgbọ́n àwọn ẹgbẹ́rò fẹ́ràn tẹ́ ṣe ju dánẹ́bí ṣe lọ. kíni ní àkọ́kọ́ rí olóhùn tó ń àkóhùn àlàkànà ń mọ iye náà sílà gbogbo àsìkò òun ní sùn lóru jẹ́mọ́ sábúrú ni tó fẹ́ àbí dáadáa tí ẹ̀mọ́ iye náà sílà dáadáa ni lẹ́ẹ̀kejì pé ní àkóhùn òfin òun máa gbà rẹ̀ lọ́pọ̀ ogun ọjà yé tó ní sínú. ṣé dáadáa ló bẹ̀rẹ̀ àbí dáadáa kọ́ dáadáa ni kọ́nà ọmọ mutí kọ́nà ọmọ jalè àwẹ̀ ló fẹ́ gbà. ẹni ẹ̀tẹ̀ ta lọ pé ní òun máa ṣe náà wà láì àtàṣà wà òní fẹ́yàwó. nípa ìṣúná fi fẹ́yàwó kó lè bá àmójútó ìjọsìn ọlọ́run. ìtọ́jú tẹ̀sán gbà lérò ìfáburú ni dáadáa ni bàbá àdébìnrin kọ́ kọ́ tó wọ́n wá tó tó pe àwọn ẹlòmíì tó yàtọ̀ sí. àdébìnrin yẹn pé tí ẹ bá nífẹ̀ẹ́ dáadáa èmi ni mo dáa jù èmi mo lóore jù ẹ̀dá mo páyọ̀ náà jù èmi mo dáa jù ti bẹ́ẹ̀ náà òun máa ń gbàwẹ̀ oníjọ́ tó yẹ fi gbà mo máa ń kírun lóru ìwọ tó bá wá lọ bẹ́ẹ̀ ṣe dáadáa àtàtì èṣe síbi délẹ̀ àbẹ̀sí apárí ẹ̀ pé mọ̀rọ́gìbà ẹ̀sùn nẹ́tí falẹ́ ìsàmì mi ẹni tó bá fi gúrí kó nú lànà ẹni tó lọ́n fẹ́ ṣe dáadáa kan tí èṣe tóbi ṣe gbé lẹ̀ ló ṣe rí parẹ́ ní ànẹ́bí. tó yẹ ní ìmọ̀ pé bíbíà ìmọ̀ pé mọ́lúdì ní bíbíà tó dáa ni òṣèré ayé ní Islam gbogbo bíbíà àdádálẹ̀ nínú ẹ̀sìn yìí àmì ni gẹ́gẹ́ bí àdébàmọ̀ sọ́lá mo sì sọ. pákẹ́lẹ́ bẹ́ẹ̀ rí tó tún mú wá olóòrí pé ní wọ́n ní Abu Lahabi tó jẹ́ ọ̀nkú ànẹ́bì gbogbo wọn náà làwọn olùkọ́ lọ́n ti ṣẹ́ẹ́bí ilé nínú alukur'an suratul masad wọ́n ní ó wà nú ẹ̀rí pé wọ́n rí lójú oorun wọ́n á bèèrè ká ah, situation olówó olówó àdúná torí kọ́rọ̀ ọ̀gbọ̀n pípa yásílá náà rọ́ ráàpá láàbí yóò wọ́n náà ibi ògbọ́dọ̀ dáàbò pé àbúlà bí ibo nílò inú náà torí ẹlẹ́rìí mi lórí ọ̀gẹ́ ẹ̀mọ́ lẹ́nu kó wọ́n náà ẹ̀kọ́ bàbá tí yóò wọ́n náà ń kọ́ báwa ni yóò wà lùjẹ́ náà ni ó kéré pé gbogbo ọjọ́ Monday wọ́n máa ń fúyẹ́ yàrá fún mi. wà á mú ṣùgbọ́n ẹni ṣùgbọ́n ẹni máa á ìkọ́dìrì hàbá wà á sára ilà ara ṣùgbọ́n ẹni. ó ní ìwọ́n kẹ́mọ́ epo omi kékeré kan tí ó ọmọ níka ọmọ níka ni. wọ́n wá fi kékeré wájú orí tó máa ń kí wàá lóde sí rí yẹn ó ní inna dhalika bí ìfáàkì Suwayba indama basharatni bí wiladati Muhammad ó ní nítorí wípé nígbà tí Suwayba tó jẹ́rù òun tó fún un nírò pé àmì dẹ́mọ̀ ti bímọ ṣíṣe yá ànẹ́bì ó ní bí ìròyìn wá tún jọ́nà tó ń tú ẹrú ilẹ̀ lọ́jọ́ Monday tó bímọ láti ní ìyàwó ọmọ fúyẹ́ ní gbogbo ọjọ́ Monday ìkà ilé ẹ wá wò àbúláhàbì ẹ tó wà ní ìyá ní nítorí kó tiẹ̀ ṣe dáadáa lọ́jọ́ tó bá lẹ́bì ẹ sì fún yẹ́yà rẹ̀ ẹ wá ní káwọn mùsùlùmọ́ ṣe kíni káwọn ṣe mọ́ lè. àkọ́kọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní ọgbà àlọ́ Bukhari pé mùrùsálù ni àdìsí mùrùsálù ni àwọn afáàdì àdìsí rẹ̀ àdìsí wọ́n jẹ́ mùrùsálù ìrẹ̀kẹ́ náà àdìsí tó lẹ́nu. ẹ̀ẹ́kejì ni wípé ẹni tó máa rí kèfèrí ni bó lọ́rọ̀ ó sì di ìjà fáwọn amùsùlùmí ṣé Gabriel ó ṣe kíní kẹ̀kẹ́ báyìí ṣẹlẹ̀ sí ó wá ti di ìjà fún wọn mùsùlùmí tó máa lò abúlábí ẹni ẹ̀kọ́ ẹni èdè lẹ́yìn náà tí mùsùlùmí bá lálàá tó wá jẹ́ mùsùlùmí dáadáa tó ń sinú déédéé tó nínú òfin tá a fi máa ń bá la lónìí ṣẹ̀ríà ni pé tó bá ní òfin ẹ̀sìn kan nínú tó ń rán ẹ̀mí ẹ̀mí ni kí n máa kírun dùn ha kí n máa gbàgbé mọ́ndé dáadáa kí n mójú tó rùn jẹ̀mọ́ tó describe bá níbi lórí ìkejì báwo ni pé kí ló sọ fún ọ tó bá sọ tó wà ní ẹsẹ̀ àgbà lọ́wọ́ ẹ̀ wọ́n tó wá ní ànẹ́bí ní kí máa tọjọ́ bí òun ànẹ́bí ní kí máa ṣe ayẹyẹ ìjírá ànígbà lọ́wọ́ ẹ̀ ẹni táàbí máa ń mọ òkúrọ ẹni tó lóun ránẹ́bì lójú oorun òun ni pé kó jẹ́ pé ó ní tánẹ́bì sọ fún yín tí ò sí nínú inú ẹ̀sìn ni. ìmọ̀lúdì ò sí nínú ẹ̀sìn. báwa sọ pé ní ẹni tó tẹ̀ tó wá rí kèé ṣe mùsùlùmí eléyìí náà nínú òkèjì tó ti dá dànù. ẹlẹ́ẹ̀kẹta ó ní ọjọ́ Monday ọjọ́ Monday gbogbo kí ni gbogbo ọjọ́. lágbọ́dọ̀ mọ́ndé ọjọ́ mọ́ndé àìmọye tó wà lọ́dún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ gbogbo eléyìí àwọn àròsọ ni tí ò sí nínú ẹ̀sìn tòyẹ̀rí eléyìí náà ni tí ò fẹsẹ̀ múlẹ̀ ní. bákan nínú iṣẹ́ tó máa ń rọ̀ mọ́lẹ́rìí yára kan tó wà nínú sọ́ọ̀tù Yunus ayé àtàkì èkó wọ́n lọ́ọ́ sọ fún mi pé kóòlù bìfáàdìlì ńlá sọ fún wọn pé bìfáàdìlì ńlá pẹ̀lú ọlá ọlọ́run wàbí rahmatu àti adùn rẹ̀ fàbí fáwọn kàfàlì yẹ kọ̀rọ̀ fún ẹ̀yà máa torí eléyìí dúdú fáwọn kàfàlì nípa ọ̀jọ̀ àwọn. ẹni ayà yìí pé nítorí orí ọlọ́run tó ṣe fún ẹ̀yà máa dúdú. wọ́n tó orí ọlọ́run tí ọlọ́run ó ṣe fún àlàyé nípa ọ̀jọ̀. wọ́n ní orí ọlọ́run tó ṣe fún wa náà lànẹ́bì ọlọ́wọ́ ní káwọn ẹdúnú sí wọ́n ní kí ní dùnú wa òun náà ní káwọn sọjọ́ ọ̀bí rẹ̀ ìfẹ́ lọ́wọ́ táwọn afọ́ ní tẹ̀síìrì sọ àlìmọ́mù kúrúkúrú àtàwọn àfáà mi ní wọ́n afọ́ ní tẹ̀síìrì wọ́n ní bọ́dé gba orí ọlọ́run wá lọ́dọ̀ àwọn sàhábà bíbí náà pass nínú àwọn àfáàsì nínú sàhábà láti kúrò á nì fún wa wọ́n ní orí ọlọ́run tó wá ń bẹ̀rù òun náà ní alukur'an àti ọlọ́run tó wá bẹ́ẹ̀ òun náà ní islam ẹjọ́ tó bá yàrí pé látara pọ́lọ̀ ń ṣe ní mùsùlùmí ẹ máa dunú wọ́n ní pé ẹ máa sọjọ́ ọ̀bí àdẹ́bì òun ni àyà òun ló kú bákan náà nínú ẹ̀rí tó tún máa ń mú aládùúgbò ọ̀rọ̀ sọ́lá ó máa ń gbàwẹ̀ lọ́jọ́ mọ́ndé nígbà tó ó ní yamul islam fàínà ìyá òmù wùlítù sí ọyọ ọjọ́ mẹ́ndẹ̀ lọ́jọ́ tí wọ́n yí ní ọmọ ìtù sí mákànnà ọjọ́ ni wọ́n gbé mi dìde pé ọ̀dà nẹ́bí o ọjọ́ mẹ́ndẹ̀ ni wọ́n mọ̀ yá mùlùkàmí bàbá mi kékeré tí mo fi ń dáre ni ó sọ ti mẹ́ndẹ̀ ó ní ẹ̀wà rọ́jọ́ àlàmísì fàínà ìyá òmù tó rọrùn sí ilẹ̀ àmàl Alọ́kọ́ ìtàhálà ọjọ́ nǹkan máa lọ jẹ́jẹ́ bọ́lọ́ iṣẹ́ tí kálukú wa máa ṣe fàyín ní òṣìbò àti ọ̀rọ̀ ọ̀dà àmàlí aláàrọ̀ bí wàá nà sọ ẹ̀ mo fẹ́ kí sẹ́ẹ̀ mi dọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí gbàwẹ̀ àdébí sọ̀ ní tó o fi ń gbàwẹ̀ láwọn ọjọ́ yìí pé títẹ̀ ń dọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí gbàwẹ̀ ọjọ́ mọ́ndé kọjọ́ tí wọ́n tí wọ́n bí òní.

ló wà nínú ọdún ẹ̀rí eke ẹ̀kejì nu ẹ̀kẹta ni pé monday lànàbí fún oṣù lẹ́yìn sùn oṣù rọ̀bí là wà ànàbí oṣù oṣù gbogbo ọjọ́ monday náà ní gba ààwẹ̀ eléyìí náà túmọ̀ sí pé ẹ̀rí inú lọ. tún ní nínú ẹ̀rí fi ń ṣe òun náà ni pé láti máa àti pé láti iṣó ìjẹta nípàdé ní Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkọ́kọ́ náà ìṣẹ́ tó gbọ́dọ̀ nílẹ̀ lọ́kàn mùsùlùmí ìṣẹ́ ó gbọ́dọ̀ nílẹ̀ wa tí ń bẹ lọ fúnlá ó حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين tó fi kí ṣe ẹ̀jẹ̀ ànẹ́bì ju bàbá rẹ̀ tó bí lọ́mọ lọ tó fi nífẹ̀ẹ́ ẹ̀jẹ̀ ànẹ́bì ju ọmọ rẹ̀ lọ tó fi nífẹ̀ẹ́ ẹ̀jẹ̀ ànẹ́bì ju gbogbo kẹsí bẹ̀ lọ. agbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànẹ́bì ṣùgbọ́n bó la ṣe nífẹ̀ẹ́ ànẹ́bì àábì sẹ́ǹdì fún nẹ̀ àní dáadáa dálẹ̀ ní òfin látẹ̀lé a ní ṣèyapa sí kò sí pàmò ṣe pánẹ́bí òfin àlà nífẹ̀ẹ́ rẹ̀ ìmọ̀ ṣe bíbíà pánẹ́bí òfin náà ìyẹn ò tọ́ka pé yẹn nífẹ̀ẹ́ ànẹ́bí ẹni yẹn bínú ànẹ́bí gan ni ibi nǹkan fún ọkẹ pánẹ́bí òfin jẹ́ pé mọ́lúdì pánẹ́bí òfin yóò kò mọ́ fẹ́ jẹ́ ni òun wá pẹ̀lú òfin ẹ̀kọ́ òfin bọ́dọ̀ ìwọ́lá ń jáde dìgbà.

àtàkùn tó ń tẹ̀ ìlànà rẹ̀ gbogbo ìgbà kálọ́ nífẹ̀ẹ́ rẹ̀ dúró méjèèjì ìjọba bá ti sọ̀rọ̀ kẹ́bi pé ẹ̀kẹ́ láàmú ọ̀nà ti rẹ̀ lọ́dún nǹkan òwúlò mọ́ni àrẹ́bí kọjá ká ní ẹ̀kẹ́ láàkóra wájọ́ àmọ́ sáyẹyẹ rẹ̀ àmọ́ ọ̀nà ti rẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún eléyìí náà ìtú òbá mu ni ẹ̀rí nínú àwọn ẹ̀rí jákujáku tẹ́ẹ̀mí mú wá lọ́jà ẹ̀ kò yẹ kó sọjọ́ ìdẹ̀ pé ń rẹ̀ mọ́ àdúgbò ànábì ṣíṣú kọjá bẹ́ẹ̀ òun làwọn làwọn yẹ ká máa fún bánẹ́bí ò bá fún wa ó yẹ a ah, àwọn lọ́ba tó ẹ̀ pánẹ́bì jẹun sọ́jọ́ bí ara wọn tó kọ̀ yẹ ká ṣe pánẹ́bì àkọ́kọ́ ṣé a máa ń fa ànábì kọ̀ǹpé yẹn ni nígbà táwọn fi ànábì àwọn fi táwọn àwọn èèyàn ń ṣe àwọn

tí ṣe bẹ́ẹ̀ dùbùdù hárìfà ànábì sẹ́yà yókù gẹ́gẹ́ bí àṣà àgbàǹgbé wọn lè dọ́mọ tó ti lẹ́kọ̀ọ́ gbogbo ọmọ nígbà tó lọ́wọ́ bẹ́ẹ̀ kọ òfin rẹ ọlọ́ọ̀ni ìyàwó tó fẹ́ fún wọn náà lọ́fẹ̀ẹ́. ànábì wọn wò pé à sọ̀rọ̀ ni mo wò pé gbọ́yàwó ọmọ rẹ̀ ọlọ́run fẹ́ nípa òfin ìmọ̀ àṣàyàn dọ́mọ rẹ̀ kẹ́lẹ́ máa fẹ́ ẹni tó bá ń bá sọmọ yín ìyàwó tó bá fẹ́ tí ò bá fẹ́ mẹ́ lè fẹ́. nígbà tí àwọn zaidu ti ṣe zainab tó já tọkọra wọn ọlọ́ni wọn lọ́wọ́ àfẹ. àní lọ́wọ́ pé bóun ṣe bẹ́ẹ̀ ṣe lè èèyàn ọlọ́ni wà tó fi fi nẹ́ẹ̀sì máa lọ́ òbòmùdì ọwọ́ ti pamọ́ ọkàn rẹ padà sọ fáwọn èèyàn wà pálí àwọn èèyàn lọ́wọ́ àhákùn ọmọ

a rí pé gbogbo ẹ̀rí táwọn èèyàn rọ̀ mọ́tọ́ mi ń ṣe àdádálẹ̀ ìdí òbámu ni wọ́n ni alẹ́ fi kówó jọ ní alẹ́ pàtẹ́ kówó jọ àwọn ṣe wa àwọn ṣe donation fún wa kò sí tó burú bí ṣùgbọ́n tí òsì náà sì wọlé láàmì àǹfààní ara wa kan la fẹ́ rí eléyìí náà àwọn nǹkan tí ò wá

àsùn rárá tọ́wọ́ wá pé zákírà tẹ jọ́nà fìtìrì olórí ẹgbẹ́pẹ́ lára fìtìrì o ó lè tóbi gan. àmọ́kùnrin yóò máa kọrin fún obìnrin yóò máa ṣe kíni yóò máa gbé tọ́ba ti fún yàn lọ́wọ́ ń bí tẹ̀wọ́ ìjẹ́kẹ̀ wọn kọrin yàn lọ ibo ló máa orí rẹ̀ ní àtọkùnrin àtobìnrin láwọn nǹkan tí ò sí nínú ẹ̀sìn yóò máa ṣẹlẹ̀ ńbẹ̀ nínú eré ni alùgùlù ìkọjá ọ̀la lára ànẹ́ni bẹ́ẹ̀ ṣe ń ṣe gùlù tó ń kọjá ọ̀la ní òfin àlùjàpá wọ́n máa wò wò ògùn gọ̀tà nẹ́bí nínú gúlù ní ọlẹ́ láwọn bẹ́ẹ̀ ṣe mọ́dì kí wọ́n làákà búrídà làámọ̀ká ẹ lọ àwọn olùdánù búrídà àwọn ìkọjá àlà lẹ́mọ̀rí mẹ́ ẹ̀rí wà nínú olómìkà nínú orí tó wà mẹ́ni o nínú màánẹ́bì ni wà nínú ilmu láwọ́ wàlùkọ́lá mi pé ìmàánẹ́bì ni mà tó wà ní láwọ́ lè mà àfúùsù ìmàánẹ́bì ni mà tó lé kíní tó wà ló lálùmọ̀ ìyẹn tó ń ló kọ síbẹ̀ jẹ́mọ́ ẹ̀tọ́ ta ló ń falẹ̀ bí ẹ̀tọ́ ọlọ́run ni wọ́n jẹ́ ànẹ́bí wọn kọjá àlà tọ́lé bá ti ń sọjọ́ bí rẹ̀ yí o òun náà ti wà láàrin wa kódà ìyẹn ti ṣe kéèkì rẹ̀ subhanala alẹ́ni lágbájá ni ó sojú ànẹ́bí ni ó bá gé àbíkẹ́ tẹ̀lé sùpírísẹ́lì ó ti wà láàrin àwọn òun náà gbọ́ bẹ̀dá níbà wọn àbí tu yorùbá lákìní. Baba fatimọ báwọn ẹ̀mí ìṣe ìṣe lónìí ní kọjá àlà láti ànábì ní tí ò jẹ́ ànábì ti sọ fún wa pé ní láàtò ti rú ni ẹ má yìn láyìn jù ẹ má yìn láyìn bóró káma àtọ̀rọ̀ ti nà fọ́ra bùnà Mariam di ní Jésù ń òní ó ṣe gbájú sàwó adébífà yìí nàmá àná àbùdù ẹrú lèmi náà fàkúlù abdullahi wa rasulu tẹ́ẹ̀bá yìí ni ẹni ẹrú ọlọ́run òjíṣẹ́ rẹ̀ wọ́n bí mọ́lúdì àtẹ̀jọ́ kan àfáàní mọ́dì kò sí tí ò lè pa lẹ́bì àlẹ́ ìlọrun mọ́mọ́ ẹ̀sẹ̀ kí ní kan mọ́mọ́ lóògùn ẹ̀ náà pé kò ní dọ́wọ́ lójú torí tẹ́sí bá ti ní nǹkan ò da kò da náà ní bábá ti ṣe àìdá làámọ̀ rí mẹ́ wọ́n ní ìdìbò ka Kùránì bẹ̀rẹ̀ ìdìbò wọ́n ṣe kíni ìdìbò wọn kà díìsì ṣé ẹ̀ lè kọ́ yẹn ládìsì láì ṣe mọ́lúdì. ìwọ omugọ tẹ́hùn fánẹ́bì òun náà ni pé tí wọ́n lè fi lọ àwọn bàbá wọn àwọn ìyá wọn mọ̀fì lànẹ́bì ń bẹ. ẹ̀rí ìwọ omugọ tí wọ́n bá ti ń dáadáa dálẹ̀ àbí ẹ̀ náà wọ́n tọ́ mọ́ta sọ́lẹ̀ kó tára ń diẹ̀ ẹ̀ wọ́n aṣọ tó ń tánilọ́fẹ́ jòkó síbẹ̀. ẹ́ ànábì tí afẹ́fẹ́ tẹ́lẹ̀ bí bàbá ìwọ́n lè fi òkúrò sí bí ẹ̀dá tí ìbá ti dáadáa yóò rò fún mi òun bá níbi lè ọmọ ni ẹ ti tún tiwa yìí owó làwọn èèyàn ń wá àwọn gbé wá lórúkọ ànábì o nínú ájìlì tàn án nìkéyàn sáyẹ̀ ló lórí ibú torí tí ó jẹ ẹni tí ń jẹ nǹkan tí ò sí nẹ́ẹ̀sì wa nítorí tí ó jẹ ẹni tẹ́ kò sí tí ò lè sọ́ra rẹ̀ dá kọ́lọ̀ kó sànù wa ẹ wo gbogbo ọ̀rọ̀ àfa àti mọ̀ kálẹ̀ yìí wọ́n ní bíbí àní mo lùdì táwọn èèyàn máa ń ṣe ń gbà wo lóṣù wo jẹ̀mọ́ rọ̀bíù làwọn àwọn afẹ́ ìní síwájú àtàwọn tó ń ṣe níwájú náà tí wọ́n takò rọ̀bíù làwọn nìkan náà máa ń ṣe o jọ́kejìlá nìkan náà máa ń ṣe o ṣùgbọ́n lù tiwa lé ní subhanallah wọ́n ṣe é láì mọ iye oṣù àfa àkàmì yóò ṣe tiẹ̀ lẹ́kọ̀ọ́ yìí yóò tún lọ lu ẹ̀ yóò tún lọ kí ni yóò tún lọ ṣe é sílẹ̀ bá tẹ́ ń sọjọ́ òbí ara yín náà sẹ́yìn méjì lẹ́mọ́ ṣe lọ́dún ni yóò ṣe kan lẹ́kọ̀ọ́ yóò ṣe kan ní yóò ṣe kan kíni yóò ṣe kan lu rẹ̀ yóò ṣe kan lásà látù rẹ̀ yóò ṣe kan lé kéwú káìpọ́ tún ní jímọ̀ yóò ṣe kan mẹ́ta láti rẹ̀ mọ̀lúdí èèyàn mélòó. ànábì kọ́ lọ nílẹ̀ tó báyìí níbẹ̀ ẹgbẹ́ ẹ̀rí mọ́lúdì òsì ní wa àyẹn ní ìṣíwájú wọn ò mọ́ àwọn àfọ́ọ̀sì yẹn máa sọ fún wa ẹ̀rí àwọn ni ká tẹ́tí sí ìtàn bá wa sọ kájínà sí tí òsì ní ẹ̀sìn tó gun tá a bá ná síbẹ̀ anáwó anára ní anásìkò ní dípò kagbalada rẹ̀ ẹ̀sẹ̀ ní òtún máa jẹ́ bákan náà tó bá tó wá sí àní jẹ́ tọ́wá ní à ẹ sì tóbi lọ́wọ́ mi tọ́ni ẹ bá tóbi lọ́wọ́ rẹ̀ ajẹ́ pé tànẹ́bì ti ń bàjẹ́ kò tóbi lójú rẹ̀ agbọ́lá fún yẹn gbà mí a sì tẹ̀lé ẹ̀sìn sáyẹ́nsì ẹ̀sìn òní nǹkan ò dá ẹni tí ń ṣe owó ló tóbi lọ́wọ́ tiẹ̀ ọ̀nà ah, ẹ̀ bàbá mi mú kọ́lọ́n kó sànú wọ́n mi o òkè yóò bá tóbi lọ́ọ̀rẹ́ tóbi jẹ̀sìn lọ. ọlọ́ni kúlín kánà àbá òkun abúlé òkun mẹ́jọ pépé yìí àhábà ilé ikú mínà láì wà rọ̀súùlì wájú áàdì fi yìí ọmọ yìí ìyàwó yìí ẹbí yìí owó yìí ilé yìí ló lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ jọ ọlọ́run wa lọ lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ jẹ ànẹ́bí lọ lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ jẹ ẹsẹ̀ ọlọ́run wa lọ fàtàrà báṣù ẹ máa retí ìyà ọlọ́run ọba a gbọ́dọ̀ gbé priority sẹ́sìn wa ìtẹ́sìn bá ti ní òda káànẹ́gbà pé kò da kọ́lọ́mà sàánù wa tààlà kó sàánù wa ìtí ànábalẹ̀ sọ fáwọn èèyàn nípa ọ̀rọ̀ yìí ká sọ fún wọn káyọ̀ kọ́mọ̀ pé ìmọ̀ ṣayẹyẹ mọ́lúdí o ìtí òda ni ètò wa pè wá sí ká má jẹ́ pé rẹ̀ tó bá pè wá sí nǹkan míì ìyẹn ni mímbà di tàáwánu alàlùbírí wàtẹ́kùwà ọlọ́run dábàá nara lọ́wọ́ ká nara lọ́wọ́ níbi tó dání wàlá tàáwánu alàlùbísíní wàlùhùnúwàn ká má nara lọ́wọ́ níbi tá a ti sẹ́ lọ́wọ́ ọba abẹ́lẹ́ ọba sànù wa tààlà ìta gbọ́ ìkọlọ́n kó ṣe ní okùnfà dáadáa fún wa kọlọ́n kó ṣe wá ní ọmọ lẹ́yìn ànábì tí ó lè dúró ti ìlànà rẹ̀ bákan náà kọlọ́n ọba tó yà wá ya bídíà ìyẹn pé àdádálẹ̀ àwọn bàbá náà ti sọ ti pẹ́ pé kó lè bíbí àṣẹ ìtọ́nu lẹ̀ àti inú bíbí àṣẹ ìtọ́nu ní kíní wà ìmọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lúdi wà tí èèyàn àti ẹ̀nà ya jìnnà sí kọ́lọ̀ kó yà wáyà wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه